الله أكبر لله رب العالمين والصلاة والسلام على من بعث بكلمة التوحيد للتوحيد الكلمة اللهم صل وسلم وبارك على عبدك ورسولك محمد صلى الله عليه وسلم تو جماعة dúpẹ́ lọ́dọ̀ ọlọ́run ọba tó ṣe pé ọ̀ràn ànábì sí gbogbo ayé pẹ̀lú gbólóhùn la ilaha illallah muhammadu rasulullah sallallahu alaihi wasallam gbólóhùn ni lọ́lọ́hun fi rán ànábì gbólóhùn ni lànábì fi ṣe gbogbo ètò ló fi tó gbogbo ohun tó tò láyé ìjẹ́ gbólóhùn ni kìí ṣe gbólóhùn kan lásán gbólóhùn tó ṣe pé kò wọ́n lẹ́nu mùsùlùmí nígbà kan gbólóhùn tó ṣe pé kò gbọ́dọ̀ wọ́n nínú òwa mùsùlùmí nígbà kan gbólóhùn tó ṣe pé gbogbo iṣẹ́ tí mùsùlùmí bá fẹ́ máa ṣe láyé a gbọ́dọ̀ fẹ́ gbólóhùn ni a gbọ́dọ̀ fẹ́ kù nínú iṣẹ́ tí bá ń ṣe ìkí ọlọ́run ọ̀dà ọlọ́run ọ̀rẹ́ ajé ẹjẹ́ tán ọlọ́run kọ́ máa bá nàbí wa Muhammad sallallahu alayhi wa sallam ànábì tọ́lọ́run ọba rán níṣẹ́ tó sì jẹ́ṣẹ́ ẹni tó jẹ́ lájẹ́ pé kò sọ́nà kan tó dáa tánàbí ọ̀tọ́ka rẹ̀ fún wa o kọ̀ wá sí ọ̀nà kan tó jẹ́ ọ̀nà aburú ọ̀nà tó ṣe pé tá a bá tọ̀ á kan ìdí nínú yọ̀ tánàbí ò pè wá sákìyèsí rẹ̀ pé ọ̀nà yìí ọ̀dà ẹ jìnnà sí i ìkẹ́ ọlọ́run ọ̀dà ọlọ́run orí ajẹ́ ẹ̀jẹ̀ tán ọlọ́run kọ́ mọ́ abánàbí wa Muhammad sallallahu alayhi wa sallam jama àwọn tọ́lọ́run ọba ní. Ni kí wọ́n dá Sunna TV sílẹ̀ tí gbogbo àwọn àfáà lọ́tún àti lọ́sì tí wọ́n wá ná ìmọ̀ nínú àyè yìí ọlọ́run dákun àwọn bàbá wa Abdulrazak àti àwọn bàbá wa Musa àwọn méjèèjì ni àwọn ọmọ bàbá wa àgbà Elhaj Saifuddin Àríkọ́ṣe tó ọlọ́run dákun dáadáa dáadáa dáadáa ọlọ́run jẹ́ ọmọ kàn wọ́n wá wọlá oore tí wọ́n ṣe fún ìsìláàmù nílùú Benin lọ́dọ̀ àwa Yorùbá ọlọ́run dákun má jẹ́ ká burú kángun sọ́dọ̀ wọn láíláí ọlá àti tóbi lọ́dọ̀ ọlọ́run àwọn àfáà wa àgbà àṣeéhì abdulrahim dr abdulrahim shitu sani ọlọ́run jẹ́ kí dáadáa ọmọ jẹ́ ti wọn ní gbogbo wa ọlá àti tóbi lọ́dọ̀ ọlọ́run jama ihun tá a fẹ́ bára wa sọ̀rọ̀ lélẹ́rí lẹ́ni a fẹ́ pera wa sákìyèsí ni torí pé ihun tá a fẹ́ sọ lẹ́ni ìní nǹkan kan ni tó ṣe pé ń jà ràyìnràyìn nínú àwùjọ tá a wà ọlá pé a ní àgbọ́yé lérí rẹ̀ ọfà asọra wa dẹrú fáwọn kan tọ́rọ̀ ò sì gbọ́dọ̀ jẹ́ bẹ́ẹ̀ mùsùlùmí ò gbọ́dọ̀ jẹ́rú fún ìyẹn kan ọlọ́run ọba nìkan la máa ń jẹ́ ẹrú fún ṣùgbọ́n àìní àgbọ́yé ohun tá a fẹ́ bára wa sọ̀rọ̀ lélẹ́rí lénìí ọfà asọra wa dẹrú lábẹ́ àwọn kan àwọn àníọ́ máa wá lo ọlá lé wa lórí wọ́n máa lò wá nílòkulò ọ̀nà pé a ní àgbọ́yé ohun tá a fẹ́ bára wa sọ̀rọ̀ lé lérí lè ní jama ọ̀rọ̀ tá fẹ́ wá sọ lé ní tẹ̀m̀bíhùl gáfìlínà ni o gbogbo àwọn tó ṣe pé wọn dá nǹkan kan mọ̀ a fẹ́ ta jí ni hmm, a fẹ́ ta wọ́n jí bákan náà àwọn tó ṣe pé wọ́n mọ nǹkan àwọn mọ nǹkan ṣùgbọ́n wọ́n gbò wọ́n lójú wọn ríran a fẹ́ pe àwọn náà ṣàkíyèsí ni ń pe ẹtún tíra wò ìhun tẹ́ ń tú ní bẹ́ẹ̀ kọ́ o ìhun tá a fẹ́ bára wa sọ̀rọ̀ lélẹ́rí lẹ́ni atabaruk wa taqdis al-amakin wal ashkhas wa jama'a kí ni ohun tí ń jẹ́ tàbárùkù gangan àtàbárùkù lọ́dọ̀ àwọn àwọn oníṣẹ̀rí hàn tọ́lábù báraka kéèyàn wá àlùbáríkà kàbí ṣùgbọ́tò lọ́kọ́ìrì fi ṣe kàbí kí oore ó fìdí múlẹ̀ sínú kankan wàzíyàdátò kàbí kí oore ó máa lékún lára nkankan jama bá a bá wo ìtumọ̀ nìí tọ́lábùl báraka kéèyàn tọrọ àlùbáríkà tàbárùkù náà ni tọ́lábùl báraka ká tọrọ àlùbáríkà kàbí kí àlùbáríkí oore ó fìdí múlẹ̀ nínú nǹkan kan inú iṣẹ́ ni inú òwò ni inú lílọ bíbọ̀ ni nínú ìgbésí ayé èèyàn ni kàbí ziyadatuhu kàbí kí oore ó máa tẹ̀ kí oore ó máa lékún lára nǹkan tọ́lọ́wọ́n ọba ṣe fún wa jama àwọn nǹkan tá a kà á lẹ̀ yìí la yutlabu illa mimman yamliku zalika a lè tọrọ nǹkan ní lọ́dọ̀ ẹnìkan àyàfẹ́ni tó ní lọ́dọ̀ jama a jẹ́ pé albarka a kìí tọrọ rẹ̀ lọ́dọ̀ ẹnìkan a kìí wá albarka lọ́dọ̀ ẹnìkan àyàfẹ́ni tó ní albarka lọ́dọ̀ tí máa ń fún ni. Ah, kàbẹ́ni tó ṣe pé ó ní agbára lérí rẹ̀ láti máa ṣe wa huwa Allahu subhanahu wa ta'ala láì sí àní-àní ẹni tó ní àlùbáríkà lọ́dọ̀ tó lè fúnyàn Allah ọlọ́run ọba ni ẹni tó ní agbára lérí pé kàlùbáríkà ọmọ wọnú nǹkan inú iṣẹ́ ni inú òwò ni inú ẹ̀mí gúngùn ni inú ìgbélé ayé èèyàn ni kò sẹ́ni tó nírú agbára nìí bí kì í bá aṣọ ọlọ́run ọlọ́run ọba nìkan ni tó bá wá jẹ́ bẹ́ẹ̀ albarakatu kulluha min Allah gbogbo ohun tí ń jẹ́ albarika látòkè délẹ̀ rẹ̀ min Allah ọ̀dọ̀ ọlọ́run ọba nìkan la máa ń wá sí má wá albarika lọ́dọ̀ èèyàn torí kò ní lọ́dọ̀ dépò yóò fún ọ ọlọ́run ọba ni máa ń fún ni lálùbáríkà ọlọ́run ọba nìkan òun ni máa ń fi àlùbáríkà sínú iṣẹ́ ìṣe fún yàn ọlọ́run ọba nìkan òun ni máa ń fi àlùbáríkà sínú ọ̀rọ̀ yàn ọlọ́run ọba nìkan òun ni máa ń fi àlùbáríkà sínú ìgbésí ayé yàn jama àlùbáríkà masdaru rẹ̀ gbòǹgbò rẹ̀ a ti gbà pé ọ̀dọ̀ ọlọ́run ọba ni lọ́fàá anábì muhammad sallallahu alayhi wa sallam anábì máa ń sọ nínú àdúrà rẹ̀ pé وبارك لي فيما أعطيت وبارك لي فيما أعطيت ọlọ́run o bá mi fi àlùbáríkà sínú gbogbo nǹkan tó ṣe fún mi sínú gbogbo ohun tó fún mi jama a jẹ́ pé anábi wa muhammad sallallahu alaihi wasallam anábi ní àgbọ́yé pé àlùbáríkà ọlọ́run ọba nìkan náà ni máa ń fún ni ọ̀dọ̀ ọlọ́run ọba nìkan náà la máa ń wá àlùbáríkà a gbọ́dọ̀ wá àlùbáríkà lọ́dún èèyàn ẹgbẹ́ wa jama bákan náà àwa náà nígbà tá a bá ń sọ̀rọ̀ tá a bá dárúkọ ọlọ́run a ní tabaraka wa ta'ala tabaraka wa ta'ala barakatuhu wa azumat barakatuhu wa kasura khayruhu tá bá ní tabaraka wa ta'ala tó ń sọ ni pé a àlùbáríkà pé lọ́dọ̀ ọlọ́run ọlọ́run nìkan ni máa ń fúnni lálùbáríkà bákan náà anzu mati barakatuhu àlùbáríkà tóbi lọ́dọ̀ ọlọ́run ọ̀pọ̀ lọ́dọ̀ ọlọ́run òun nìkan ni máa ń fúnni wàkẹ́sùra eh, khairuhu oore sì pọ̀ lọ́dọ̀ rẹ̀ tí máa ń fúnni kò sẹ́nìkan tó lóore lọ́dọ̀ tí máa ń ṣe é fúnni bí kì bá aṣọ lọ́hùn kò sẹ́nìkan tó lálùbáríkà lọ́dọ̀ tí máa ń fúnni bí kì bá aṣọ lọ́hùn ah, dáadáa ò sí lọ́dọ̀ ẹnìkan tó lè ṣe fún yẹn kan lẹ́yìn ọlọ́run khayruhu huwa allazi yadum oore ọlọ́run ọba nìkan ni máa ń tọ́jọ́ oore ọlọ́run ọba nìkan ni máa ń pẹ́ oore ọlọ́run ọba nìkan ni kì í já wa iza sha'a an yaksura khayra fala radda al-fadli bọ́lọ̀wọ̀n bá bá wá fẹ́ kí oore ọmọ pọ̀ lọ́dọ̀ rẹ bọ́lọ̀wọ̀n bá bá fẹ́ kí ọlá kó máa lékún lọ́dọ̀ rẹ bọ́lọ̀ wọn bá bá fẹ́ kí àlùbáríkà kọ́ máa pọ̀ lọ́dọ̀ rẹ kò sẹ́nì kan tó lè dínà oore ọlọ́run kò sí kò sí ẹni tí ó dínà oore ọlọ́run pé oore òní òní dọ́dọ̀ rẹ kò sólúwa rẹ̀ jama wa huwa alladhi yubariku haqqan la yubariku ahadun minallah jama ọlọ́run ọba nìkan ni máa ń fúnni lálùbáríkà ọ̀pọ̀ oore nì alọ́mọjà oore ọlọ́run nìkan ni máa ń ṣe é fún ni kò sẹ́nìkan tó lè ṣe é fún ni nínú ẹ̀dá ọlọ́run kò sẹ́dá náà kò sẹ́dá náà ẹ̀dá kan ò lè fún ni lálùbáríkà ẹ má jẹ́ àtọrọ àlùbáríkà lọ́dún èèyàn mọ́ ọ̀dọ̀ ọlọ́run ọba nìkan náà láti máa ń tọrọ àlùbáríkà ṣùgbọ́n ọlọ́run ṣe àwọn nǹkan kan ọlọ́run fi àlùbáríkà ròyìn àwọn nǹkan kan gẹ́gẹ́ bí alukuraani ọlọ́run pe alukuraani ní tírà àlùbáríkà àlùbáríkà kúnnú rẹ̀ bọ́bọ́bọ́ bọ́ ọba wá dìmọ̀ tó súnmọ́ tó tẹ̀ láwọn òfin rẹ̀ tó tẹ̀ láwọn àdájọ́ rẹ̀ tó fi ń sin lọ́hùn ìwọ náà ó dẹni àlùbáríkà. wa rasuluhu mubarak bákan náà anabi wa muhammad sallallahu alayhi wa òjíṣẹ́ ọlọ́run ọba pàtàkì yìí ni ọlọ́run fi àlùbáríkà fi ròyìn tiẹ̀ náà ẹni àlùbáríkà ni alálùbáríkà ni bákan náà baytuhu mubarak ilé ọlọ́run ọba tá a mọ̀ sí kaaba ni ní maka ilé ni ilé albarka ni jama tírà ọlọ́run alukurani tírà albarka ni òjíṣẹ́ ọlọ́run muhammadu sallallahu alaihi wasallam alalbarka ni bákan náà ilé ọlọ́run tí gbogbo mùsùlùmí tá a máa ń ran láti débẹ̀ ni ní gbogbo wa ni ọlọ́run ọba pelé ni ó pè òun náà ní ilé albarka والأزمنة والأمكنة التي شرفها الله اختصها عن غيرها مباركة bákan náà àwọn ààyè kan ń bẹ tó ṣe pé ọlọ́run ọba dá wọn ṣàlẹ́ṣà àwọn àsìkò kan ń bẹ tó ṣe pé ọlọ́run ọba dá wọn ṣàlẹ́ṣà àwọn ààyè yìí ọlọ́run ọba pè wọ́n láyé àlùbáríkà àwọn àsìkò yìí ọlọ́run ọba pè wọ́n ní àsìkò àlùbáríkà àlàyé ó débẹ̀ lọ́kọ̀ọ̀kan jàmáà إذا طلب أحد البركة من غير الله فإنه كمن طلب الرزق من غير الله الله أكبر جماعة bàbá fẹ́ wá tọrọ àlùbáríkà ọ̀dọ̀ ta la ti ń tọrọ rẹ̀ ọ̀dọ̀ ọlọ́run ni ọlọ́run lọba tó ní àlùbáríkà lọ́dọ̀ òun ni máa ń fún ni lálùbáríkà òun ló fún àwọn kan lálùbáríkà òun ló sọ alukurani di tírà àlùbáríkà òun ló fún ànábì wa Muhammad lálùbáríkà òun ló fún àwọn ààyè kan lálùbáríkà ọlọ́run ọba ni òun ló ṣe kàábà ní àyè àlùbáríkà jama bọ́ ọba fẹ́ wá tọrọ àlùbáríkà tọrọ lọ́dọ̀ ọlọ́run ẹni yòówù tó bá wá tọrọ àlùbáríkà lọ́dọ̀ nǹkan míì lẹ́yìn ọlọ́run ó tọrọ àlùbáríkà lọ́dọ̀ ṣéhù kan ni ó tọrọ àlùbáríkà lọ́dọ̀ wàlíyù kan ni ó tọrọ àlùbáríkà lọ́dọ̀ bàbá kan kàbí lọ́dọ̀ ọ̀yá kan kàbá ó tọrọ rẹ̀ lọ́dọ̀ ẹnìkan kàbá ó ẹ̀wọ́ àlùbáríkà sáyè kan tí kìí ṣe ààyè tọ́lọ́wọ́n bá ní kọ́ wá àlùbáríkà sí àwọn àfáàfi yé wa pé ẹni yòówù tọ́ba wá wá àlùbáríkà lára nǹkan míì kàbí lọ́dọ̀ nǹkan míì lẹ́yìn ọlọ́run a ọ̀dà gẹ́gẹ́ bí ẹni tó wá àsìkí lọ́dọ̀ nǹkan míì lẹ́yìn ọlọ́run ọba yìí ìwọ tó fẹ́ lówó tó wá ń wá owó síbòmíì tó tọrọ owó lọ́dọ̀ Razak ẹni tó ní lọ́dọ̀ tí máa ń fún ni tọ́ tọrọ owó lọ́dọ̀ ẹni tó ní owó lọ́dọ̀ tí máa ń fúnni lọ́dọ̀ ẹni tó ní àsìkí lọ́dọ̀ tó lóun lòun ní òun lòun máa ń fúnyàn ó wá ń lọ tọrọ àsìkí lọ́dọ̀ ẹlòmíì àwọn àfáàfi yé wa pé ẹni tí bá ń tọrọ àlùbáríkà lọ́dọ̀ nǹkan míì lẹ́yìn ọlọ́run ó dà gẹ́gẹ́ bí ẹni tí ń tọrọ àsìkí lọ́dọ̀ nǹkan míì lẹ́yìn ọlọ́run ni tó bá jẹ́ bẹ́ẹ̀ fatọ́lá Allah fatalabul baraka min gairillah shirk àkótán ọ̀rọ̀ nìyẹn jama béèyàn bá wá tọrọ àlùbáríkà lọ́dọ̀ nǹkan míì lẹ́yìn ọlọ́run ẹni ní ti ṣẹbọ ẹni ní ti bá ọlọ́run ọba wa orogún torí nǹkan tọ́lọ́run ọba ní òun lòun máa ń ṣe ti gbé nǹkan ni ó gbé fẹ́lòmíì ó fi hàn pé ọ̀kan nínú àwọn ìròyìn ọlọ́run náà lọ yọ kóòní ó ti bọ́lọ́run ọba wa orogún ó ti bọ́lọ́run ọba wá orogún ọlọ́run náà lọba tí máa ń fúnni ní àlùbáríkà ká má wá àlùbáríkà lọ ọ̀dọ̀ nǹkan kan lẹ́yìn ọlọ́run wa man i'taqada anna huwa alladhi yubarik faqad ashraka billah béèyàn kan bá wá ní lọ́kàn tó ní àdìẹ ọkàn pé ọ̀dọ̀ bàbá kan láti bàbá kan ni ó fún wa lálùbáríkà bàbá kan ni ó ṣàdúrà àlùbáríkà fún wa ọ̀dọ̀ bàbá kan láà lọ bí bàbá ní bá ti ṣàdúrà fún wa àlùbáríkà wọnú ayé wa gbogbo ògbà tó o bá ti ní àdìọ́kan nì mọ̀ pé o ti bá ọlọ́run ọba wa orogún tó rọ́lọ́run ọba lọ́ba lálùbáríkà òun ní sì máa ń fún ni lálùbáríkà la ilaha illallah jama àwọn nǹkan àlùbáríkà kàbáwọn àyà àlùbáríkà kàbáwọn ọ̀rọ̀ àlùbáríkà kàbáwọn ẹni tó ṣe pé wọ́n ní àlùbáríkà àwọn ni innama kanati mubarakatan li anna allaha ja'ala fiha baraka gbogbo àwọn àyè kan na lálùbáríkà ni tíra kan ló lálùbáríkà ni gẹ́gẹ́ bí alukurani ta pè lálùbáríkà yìí kàbẹ́nì kan ló lálùbáríkà ni kàbí ṣéhù kan ló lálùbáríkà wàlíyù kan ló lálùbáríkà ni ìhun tó yẹ á mọ̀ tó yẹ ó ni pé kan bí kì í bá ṣe pé ọlọ́run ọba ló fún wọn lálùbáríkà ọlọ́run lọ́ba lálùbáríkà òun ni wọ́n fún yàn lálùbáríkà bá a bá fẹ́ wá wá àlùbáríkà àfi ká wá lọ ọ̀dọ̀ ọba tó ní àlùbáríkà ẹ má jẹ́ á wá lọ bòmí ẹ má jẹ́ á wá lọ bòmí ọlọ́run ọba tó wá fún àwọn lálùbáríkà yìí ọba náà òun náà lọba náà ló lè fún wọn náà lálùbáríkà tó ọba tọrọ lọ́dọ̀ rẹ̀ tó hùwà rẹ̀ tó gbégbèsè rẹ̀ tó ṣèbádà rẹ̀ dáadáa ọba nìdó fún ẹ jama albarka ta wá rí ni sábàbù ni eh? àwọn tó ṣe pé ọlọ́run ọba fún ní albarka sábàbù náà ni wọ́n wà lẹ́yìn sátìlúwà ìbá lèlbáraka ọlọ́run ọba ṣàwọn ní sábàbí ni ọlọ́run ò ṣe wọ́n lẹ́ni tó ṣe pé àwọn náà máa fún yàn lálùbáríkà irọ́ ọlọ́run ọba ló lálùbáríkà ọlọ́run ọba ni máa ń fún ni kàmá anala abdu يستخدم الأدوية والرقى وهي سبب للشفاء وليس الدواء واهب واهب الشفاء وإنما الله هو الذي يشفي هذا gẹ́gẹ́ bí ẹni tára rẹ̀ ọ̀yá ni tí wọ́n ń lo àwọn oògùn láti fi rá àlàáfíà kàbí wọ́n ṣe rúkíà fún kó lè rí àlàáfíà kò burú àti oògùn tó lò láwọn oògùn ìwòsàn kọ̀mprimé tó mú àgbo tó mu tàbí rúkìá tí wọ́n ṣe fún ẹ gbogbo àwọn nǹkan yìí sábàbí ni sábàbí ni ẹni tí máa ń fúnni lálàáfíà gangan gan òun náà lọ́lọ́run àwọn kọ̀m̀pìmẹ̀ tó mu kàbágbo tó lò ní kàbí rúkìá tí wọ́n ṣe fún ẹni sábàbí ni sábàbí ni ẹni tó ní àlàáfíà lọ́dọ̀ gangan ọlọ́run ọba ni bẹ́ẹ̀ náà ni ẹni tó ní àlùbáríkà lọ́dọ̀ gangan tó lè fún ni Allah ọlọ́run nìkan ni jama bọ́rọ̀ ọ̀rọ̀ albarka tí ó fi yé wa tá a fi kó gbogbo ohun tí ń jẹ́ ẹ̀tàn àti ìdààmú tá fi kó kó ní agbo ọ̀rọ̀ àlùbáríkà ẹ ká lọ́dọ̀ ànábì muhammad sallallahu alayhi wa sallam jama ẹni tọ́lọ́wọ́n ọba fún ní àlùbáríkà jùlọ náà ànábì muhammad sallallahu alayhi wa sallam ànábì ní àlùbáríkà gbogbo ara rẹ̀ látòkè délẹ̀ báyìí àlùbáríkà ni kò sí nǹkan kan lára ànábì tí kì í ṣe àlùbáríkà ànábì ní àlùbáríkà la ilaha illallah náà lọ fà àwọn sahaba ànábì sallallahu alayhi wa sallam ya'khuzuna min irkihi wa basaqihi fayatamassahuna bihi níbi tí ànábì ní àlùbáríkà dé táwọn sahaba sì ní àgbọ́yé albarka lára ànábì oògùn ànábì báyìí àwọn sàhábà a máa kó wọ́n fi para torí pé wọ́n mọ̀ pé alálùbáríkà ni ẹni tá à ń wá àlùbáríkà lọ́dọ̀ rẹ̀ náà lànábì bákan náà bá ànábì bá tutọ́ lẹ̀ wọ́n kó ànábì bá hakẹ̀lẹ̀ bẹ́ẹ̀ lẹ̀ wọ́n kó wọ́n fi para torí pé wọ́n mọ̀ pé a àlùbáríkà ń bẹ lára ànábì wa Muhammad sallallahu alayhi wa jama níjọ́ tá nàbí wa muhammad sallallahu alayhi wa sallam níjọ́ tá nàbí ń fa tí wọ́n ń fa orí fún ànábì ha la ilaha illallah àwọn sàhábà wọ́n yíká ànábì arákùnrin tí ń fárí ni òun ń fárí fún ànábì àtọ́fà bíi sàhábà fama yuriduna an taqa'a sha'ratun illa fi yadi rajulin jama irun ànábì wa muhammad sallallahu alayhi wa wọn à jẹ́ kí ọ̀kan bọ́ sílẹ̀ kó tó máa bọ́ báyìí àwọn sàhábà ti ń gbé kó tó máa bọ́ àwọn sàhábà ti ń gbé torí wọ́n mọ̀ pé gbogbo ara ànábì látòkèdélẹ̀ rẹ̀ àlùbáríkà irú oore yìí ọlọ́run ò ṣe é fún èèyàn kan lẹ́yìn ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam irun rẹ̀ ni àlùbáríkà ni òógùn rẹ̀ àlùbáríkà ni ìtọ̀ rẹ̀ àlùbáríkà ni aṣọ tánàbí bá wọ̀ tọkàn ra ànábì báyìí báṣọ ọ̀ní bá bíwọ bá bíwọ náà bá wọ aṣọ ọ̀nì tó tún kàn wọ náà lára àlùbáríkà ni jàmọ́ níjọ́ kan lárúbáwá oko kan ó bá ànábì wa muhammad sallallahu alaihi wasallam ìgbà tó dọ́dọ̀ ànábì ó wá tọrọ lọ́dọ̀ ànábì pé kánábì ó fún un ní mọ̀ntó aṣọ ńlá kan aṣọ nìí wọ́n fún ànábì pàápàá ni wọ́n fi ṣe kàdó fànábì ni arákùnrin yìí wá tọrọ aṣọ ni lọ́dọ̀ ànábì sallallahu alaihi wasallam ó sì ti mọ̀ pé èèyàn kì í tọrọ nǹkan lọ́dọ̀ ànábì kánábì mọ́ fún yàn àfi nǹkan tí ó bá ní bánábì bá ní lọ́wọ́ bọ́ ọba tọrọ ànábì ó fún ọ lẹ́ẹ̀kan náà ni jama ànábì wọ aṣọ yìí arákùnrin yìí wá tọrọ lọ́dọ̀ ànábì pé kó fún un ní aṣọ náà ha falamahu sahaba ah àwọn sahaba inú wọn ò dùn sí wọ́n bínú ah ah ìwọ nígbà tó ti mọ̀ pé ànẹ́bì kò sí nǹkan tá tọrọ lọ́dọ̀ rẹ̀ tí ò ní fún tí kìí fún yàn ah ó ṣe lè tọrọ aṣọ yìí wọ́n fún ànẹ́bì láṣọ yìí ni àkọ́kọ́ ni tí sì ń wọ̀ arákùnrin lárúbáwá oko yìí wọ́n ń sọ fún wọn pé رجوت بركتها حين لبسها النبي صلى الله عليه وسلم لعلي أقفن فيها الله أكبر ó ní nígbà tẹ́mi ti mọ̀ pé gbogbo ara ànábì látòkè délẹ̀ albarka ni gbogbo nǹkan tánábì bá lò albarka ni à nígbà tánábì ti wọ aṣọ ni tó ti kàn án lára èmi mọ̀ pé bánábì bá fún mi bẹ́ẹ̀mi náà bá fi kan ara tèmi náà àlùbáríkà anábì ni yóò dọ́dọ̀ tèmi náà arákùnrin yìí ìwọ̀n sọ fún wọn pé làálí òkànfàánù fi ha ó sì súnmọ́ pé níjọ́ tí mo bá fi ayé lẹ̀ aṣọ ọ̀nì náà ni náà ni wọ́n fi wé mi tí wọ́n fi gbé mi sínú sáré la ilaha illallah nígbà tí wọ́n bá wá fi aṣọ ọ̀nì fi wé mi tí wọ́n gbé mi sínú sáré Ah, ṣé ẹ mọ̀ pé àlùbáríkà ànábì ni mo bá wọnú sàárè mi ìyà sàárè ò ní tọ́ sí mi ẹ wo báwọn èèyàn ṣe ní àgbọ́yé àlùbáríkà ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam jama arákùnrin yìí ó gbaṣọ yìí lọ́dọ̀ ànábì àwa rí nínú àwọn sàhábà tó jẹ́rìí pé nígbà tárákùnrin ní kú aṣọ náà ni wọ́n fi sin Allahu akbar wa hakadha kanu yaltamisuna baqiyata sharabihi liyashrabu minhu kódà àwọn sàhábà ànábì wọ́n máa ń wá àmukù omi ànábì gbogbo nǹkan tánàbì bá mu èyí tó bá kù ni àwọn máa wá láti pé káwọn mú mú ẹ̀ ọlá pé àlùbáríkà ti sọ̀kalẹ̀ sára rẹ̀ àlùbáríkà ti sọ̀kalẹ̀ sára rẹ̀ gbogbo àwọn nǹkan tá a rí yìí tadullu ana ala anna min jasadihi min sha'ar وعرق واللباس وما استعمله من الآوان قد جعل الله فيه من البركة ما يستشفى به ويرجى بسببه الفائدة في الدنيا والآخرة جماعة gbogbo àwọn nǹkan tá a kà á lè yìí ń tọ́ka pé gbogbo ara ànábì látòkè délẹ̀ àlùbáríkà ni gbogbo àwọn nǹkan tó bá wá jáde látara rẹ̀ gẹ́gẹ́ bí irun rẹ̀ ni kàbí òógùn rẹ̀ ni kàbáṣọ tànábì tẹ̀ lò kàbá àwọn nǹkan nǹkan tánàbí lò nínú ilé rẹ̀ nì ọlọ́run ọba ti fi àlùbáríkà sínú ẹ̀ àlùbáríkà tó ṣe pé yustashfa bihi àlùbáríkà tó ṣe pé èèyàn lè tara rẹ̀ fi wá ìwòsàn àlùbáríkà tó ṣe pé èèyàn lè tara rẹ̀ fi wá dáadáa lé ayé èèyàn lè tara rẹ̀ fi wá oore tíjọ́ àgbẹ̀dẹ̀ alkiyama anabi lọ́lọ́run ọba ṣerú oore ni aláwọn anabi lọ́lọ́run ọba ṣe é fún bákan náà kana sahabatu ya'khuduna min atharihi àwọn sahaba wọ́n máa ń ibi táwọn ibi bá gbé ẹsẹ̀ lé wọ́n sì bu yèpẹ̀ rẹ̀ fayada'una alayhim fayada'una alayhim inda isabatihim bi'ayn wọ́n máa ipasẹ̀ ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam wọ́n máa ń mú sára ìmọ̀ ń wà lára wọn nítorí kíni bí ojúkójú kan tó bá fẹ́ wò wọ́n bí àìsàn káìsàn kan bá fẹ́ dé bí ipasẹ̀ ànábì bá ti wà lára wọn ni fayashfihimullah ọlọ́run ọba ò fún wọn ní àlàáfíà jama gbogbo àwọn orí tá a wá kà fánàbí wa muhammad sallallahu alaihi wasallam gbogbo albarka tá a kà fánàbí wa muhammad sallallahu alaihi wasallam ǹjẹ́ ẹlòmíì tí kìí ṣànábì ǹjẹ́ a lè ṣerú ẹ̀ fún kàbá a lè ṣe ǹjẹ́ rú nǹkan nílé tọ́sí kàbíkọ̀ tọ́sí بلو ريتو في ديمو لاني شريعة إسلامية السلام عليكم ورحمة الله الله أكبر الله أكبر الله أكبر لا إله إلا الله الله ìkẹ́ àti ìgẹ̀ fún ànábì wa Muhammad sallallahu alaihi wasallam jama gbogbo àwọn nǹkan tá a wá kà ní àbáríkà tànábì wa Muhammad sallallahu alaihi wasallam táwọn sàhábà ànábì tí wọ́n máa ń ṣe fún ànábì nípa pé irun ànábì ni wọ́n máa ń ha mọ́wọ́ nítorí wọ́n mọ̀ pé àlùbáríkà ni omi tánàbí bá mu kù wọ́n máa ń sáré mú ni torí wọ́n mọ̀ pé àlùbáríkà ń bẹ́nu rẹ̀ bákan náà ìpẹ́ ìpẹ́ ẹsẹ̀ ànẹ́bì wọ́n á máa bù ú tó bá àárẹ̀ kan bá ń ṣe wọ́n kàbí tí nǹkan kan bá dé wọ́n bù sínú omi wọ́n mú mi nì torí pé wọ́n mọ̀ pé gbogbo ara ànẹ́bì látòkè délẹ̀ àlùbáríkà tó irú oore tọ́nà wọn bá wá ṣe fún ànẹ́bì wa Muhammad sallallahu alayhi wa sallam yìí ìjọ́nà wọn bá ṣe bẹ́ẹ̀ fẹ́ lòmíì lẹ́yìn ànẹ́bì ǹjẹ́ a lè máa lọ mú àmukù omi ṣéèkù kan kàbí a lè lọ mú a lè lọ jẹ oúnjẹ àjẹkù ṣéèkù kan lérí pé à ń wá àlùbáríkà kàbí a lè lọ ha irun ṣéèkù kan mọ́wọ́ ká ní à ń wá àlùbáríkà jama la yuqasu alayhi la yuqasu alayhi ghayru a gbọ́dọ̀ a gbọ́dọ̀ fi a lè fi ihun tí ọlọ́run ọba ṣe fànàbí yìí a lè ṣerú ẹ̀fẹ́ nìkan nínú ẹ̀dá ọlọ́run zanna ba'du an-nas annahu yuqasu alayhi ghayru a rí nínú àwọn èèyàn tí wọ́n lérò pé oore tọ́lọ́run ọba ṣe fànàbí nípa albarka yìí a rí nínú àwọn èèyàn tí wọ́n lérò pé irú oore bẹ́ẹ̀ irú nǹkan bẹ́ẹ̀ a tún lè ṣe fáwọn èèyàn wọ́n lérò pé annali insan yatabarraku fi shaykhihi wa man ya'taqidu fihi salah wa yatabarraku bi siyabihi hadha batilun la asla li dhalik jama káwa lérò pé àwa àlùbáríkà lọ́dọ̀ ṣéhù kan kàbí lọ́dọ̀ wàlíù kan kàbí lọ́dọ̀ eh, bàbá kan kàbí lọ́dọ̀ ọ̀yá kan à tọ́ ọ bá lérò bẹ́ẹ̀ kàbó rò páṣọ tí ṣéwù kan wọ̀ ọ́lẹ̀ aṣọ ní ti daṣọ àlùbáríkà fìlà tí ṣéwù dé fìlà ní ti di fìlà àlùbáríkà ọwá ń kó àwọn òun kó àwọn nǹkan ni òun kó wọn kiri pẹ̀lú àníyàn pé a òun wà àlùbáríkà bá tìlú ńlá asílàlàwò nǹkan ni kò ní ìpìlẹ̀ kan nínú sẹ̀ríà ìsìlámíyà oore tá a kà á lẹ̀ fánàbí wa lọ nì gbogbo àwọn nǹkan tá a ní àwọn sàhábà ànábì ṣe nì ànábì nìkan lọ́lọ́wọ́n bá fi nǹkan nìdálọ́lá kò sí ṣéhù kan tá a wà lùbáríkà lọ́dọ̀ rẹ̀ kò sí wàlíyù kan tá máa wá kó aṣọ rẹ̀ kiri lérí pé àwọn wà lùbáríkà irọ́ ni jama báàtìlùn la asla láhù jama haza khassu bi nabiyyi sallallahu alaihi wasallam àwọn nǹkan tàà kàálẹ̀ pàwọn sàhábà ń ṣe fánàbí anábì nìkan lọ́lọ́wọ́n ọba fi dá lọ́lá anábì nìkan lọ́lọ́wọ́n ọba ṣe bẹ́ẹ̀ fún ọlọ́run ò ṣe fẹ́ nìkan mọ́ lẹ́yìn anábì wa muhammad sallallahu alaihi wasallam ọ̀dà pé anábì nìkan lọ́lọ́wọ́n ọba jogún irúfẹ́ àlùbáríkà bẹ́ẹ̀ fún ọlọ́run ò ṣe fún ṣe fún ṣe òkan jama ẹ jẹ́ káwa náà ká rorí wo gbogbo àwọn tá à ń pè ní ṣéwù ṣéwù ṣéwù ṣéwù lónìí kí ni kọ̀kọ̀ wọn ṣebí ta ni wọ́n ti dá ànábì nìkan ló da níta ló dá nílé ànábì dá níta ó dá nílé ó dá níwájú ọlọ́run ọlọ́run ọba wa fi dáadáa dáadáa dáadáa fi ròyìn rẹ̀ ṣé gbogbo àwọn tá à ń pè ní ṣéwù ṣéwù ṣéwù ṣéwù lónìí tá a wá mu àmúkù omi wọn tá bàtà wọn kiri aṣọ wọn tá a ń kó gbogbo nǹkan tẹ́lòmí ò lè ṣe fún bàbá tó bí àpọ́nlé tí ò lè ṣe fún bàbá tó bí àwọn ń ṣe fáwọn ṣéhù tó ṣáwọn ṣéhù yìí ṣé bí wọ́n ṣe dáa lójú wa ní bẹ́ẹ̀ náà ni wọ́n dáa lójú ọlọ́run ṣé wọ́n dáa bẹ́ẹ̀ lọ́dọ̀ ọlọ́run jama ọ̀pọ̀ nínú àwọn ṣéhù ṣéhù ṣéhù tẹ́ rí nìí iwu tí wọ́n fi ń ṣe kàráàmọ̀ tí ń jọ lójú ni oògùn dúdú burúkú náà wọ́n ń lò gbogbo nǹkan tọ́lọ̀ wọn bá kọ̀yìn sí tọ́lọ̀ wọn bá takò tọ́lọ̀ wọn bá ní àgbọ́dọ̀ ṣe ọ̀pọ̀ rẹ̀ ní bẹ lọ́dọ̀ wọn àwọn sàhábà nábì ridwanullahi alayhim ajma'in ẹ̀rọ àwọn sàhábà nábì wọ́n ní àgbọ́yé pé ànábì nìkan lọ́lọ́wọ́n ọba ṣe rú oore yìí fún lọ́fàá nígbàtá nàbí wa muhammad sallallahu alayhi wa sallam nígbàtá nàbí lọ sayyidina abubakar nígbàtó gba khilafa àgbọ́ nínú ìtàn ń pé ẹnìkan nípa àwọn sàhábà tó kù ẹ wọ́n wá ń wá àlùbáríkà lọ́dọ̀ Sayyidina Abubakar àgbọ̀ nínú ìtàn nípe gbogbo nǹkan tí wọ́n ń ṣe fún ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam lójú ayé rẹ̀ yìí nípe wọ́n ń ṣe bẹ́ẹ̀ fún Sayyidina Abubakar káwá ni wọ́n buyè pé Sayyidina Abubakar sínú omi nítorí pé wọ́n wá àlùbáríkà wọn nítorí pé wọ́n wá ìwòsàn wọ́n mú wọ́n sì ń rí ìwòsàn sàhábà kan ò ṣe bẹ́ẹ̀ lẹ́yìn ànábì lẹ́yìn ìgbà tá nábì lọ tí sayidina abubakar tó gba khilafa kò sí sahaba nábì kan tó wà albarka látara sayidina abubakar nígbà tí sayidina abubakar lọ tí sayidina umar dé ààrí sahaba kan tó ṣe bẹ́ẹ̀ bákan náà sayidina usman ààrí ọ̀kan nínú àwọn sahaba nábì tí wọ́n wá ṣe nǹkan tí wọ́n ń ṣe fánábì tí wọ́n ṣe fún wọn bí wọ́n máa kó oògùn Sayyidina Abubakar kàbí wọ́n kó eh, itọ́ Sayyidina Umar eh, kàbí irun Usman gbé kí wọ́n máa wá kó kiri àbá bẹ́ẹ̀ lọ́dọ̀ kankan nínú àwọn sàhábà nígbà tá Ànábì wa Muhammad lọ ọ̀dà apá àwọn sàhábà wọ́n ní àgbọ́yé ipe gbogbo nǹkan táwọn ń ṣe fànẹ́bì yìí ànẹ́bì nìkan náà lọ́lọ́wọ́n bá jogún rẹ̀ fún kò sẹ́nìkan nínú ẹ̀dá ọlọ́run tọ́lọ́wọ́n bá jogún rẹ̀ fún mọ́ jama gbogbo àwa tó ṣe pé lè ní ṣéhù ṣéhù ṣéhù ṣéhù ẹ wòlíì wòlíì wòlíì tá a sọra wa dẹrú lábẹ́ wọn nì à ẹ jẹ́ ká fura o ẹ jẹ́ ká fura tó ìhun tí Sayyidina Umar kò ṣe ìhun tí Sayyidina Abubakar kò ṣe ìhun tí Sayyidina Usman ò ṣe ohun tí Sayyidina Ali ò ṣe àwọn mẹ́wẹ̀ẹ̀wá tọ́lọ́wọ́n bá àwọn mubashsharuna bil janna mẹ́wẹ̀ẹ̀wá nì àbárò ẹ̀ lọ́dọ̀ wọn tá a bá wá ba lọ́dọ̀ wọn wasahabatu a'lamu nas ba'da nabiyyi sallallahu alayhi wa sallam wa afdalu nas ba'da lambiya àwọn sahaba tẹ́ rí ni àwọn náà ni wọ́n ní ìmọ̀ jù lẹ́yìn àwọn ànábì Ọlọ́run àwọn ni wọ́n sì ní ọlá jù lẹ́yìn àwọn ànábì ọlọ́run wọ́n ní ìmọ̀ bẹ́ẹ̀ ni wọ́n oro won ni imo bee ọlá law kana tabarruku bisalihina bisiyabihim aw bi irkihim aw bi shu'urihim mashru'a lafa'aluhu ma siddiq allahu akbar alladhi huwa afdalul umma wa lafa'aluhu ma umar alladhi huwa afdalul umma ba'da siddiq ولا فعلوه مع عثمان أو علي أو بقية الصحابة المبشرين بالجنة الله أكبر جماعة tọ́ba ṣe pé ká máa wá wá àlùbáríkà lọ́dọ̀ àwọn ẹni rere inú ìdààmú tá a kóra wa sílẹ̀ ní tọ́ba ṣe pé ká máa wá àlùbáríkà lọ́dọ̀ wọn tọ́ba ṣe pé nǹkan dáadáa ni ẹ ká máa kó wọn kiri kàbí oògùn wọn tàbí irun wọn tó bá ṣe pé nǹkan tí sharia islamiyya tó fọwọ́ sí ni láfàárùhùmá siddiq wọn bá ti ṣe fún abubakar siddiq khalifa àkọ́kọ́ lẹ́yìn ànábì wa muhammad sallallahu alaihi wasallam jama tó bá ṣe pọ́ dáa ni wọ́n láfàárùhùmá umar wọn bá ṣe fún sayidina umar ẹni tó ṣe pé nínú umma ummatul islamiyya ta wáyìí lẹ́yìn abubakar umar ló tún dáa jù wàlàfààlùhùmá usman wọn bá ṣe fún sayidina usman wọn bá ṣe fún sayidina ali gbogbo àwọn mẹ́wẹ̀ẹ̀wá tí wọ́n gba ìwé àlìjẹ́nà látàyé nì wọn bá ṣe fún wọn ṣùgbọ́n àwọn sàhábà ànẹ́bì wọ́n ní àgbọ́yé pé ànẹ́bì nìkan náà lọ́lọ́wọ́n bá jogún nǹkan yìí fún ọlọ́wọ́n jogún ẹ̀fẹ́ nìkan kan lẹ́yìn ànẹ́bì wa muhammad sallallahu alayhi wa jàmá gbogbo wa náà káwò ọ̀dà àwọn wòlíì wòlíì wòlíì wòlíì tá à ń wá àlùbáríkà lọ́dọ̀ wọn lénìí kàbí àwọn ṣéwù ṣéwù ṣéwù tá à ń wá àlùbáríkà lọ́dọ̀ wọn lénìí àwọn àfa ńláńláńláńláńlá tá à ń wá àlùbáríkà lọ́dọ̀ wọn lénìí jàmá ṣáwọn àfa ni kàbá àwọn wòlíì ni kàbá àwọn ṣùyúhù ni kàbá àwọn ìyá alásàlátù ńláńláńláńlá ni ẹ dákun ṣé wọ́n tó Abubakar lọ́dọ̀ Ọlọ́run ṣé wọ́n tó Umaru lọ́dọ̀ Ọlọ́run ṣé wọ́n tó Usmanu lọ́dọ̀ Ọlọ́run ṣé wọ́n tó Ali lọ́dọ̀ Ọlọ́run ṣé wọ́n tó àwọn mẹ́wẹ̀ẹ̀wá tọ́lọ̀ wọn bá fún ní ìró àlìjánná láyé ni jama mo sọ níbẹ̀rẹ̀ pé ihun tá mẹ́nu kàn lé ọ̀rọ̀ ńlá ni ọ̀rọ̀ yìí lìtẹ̀mbíhìl gàfìlì láti fi tàwọn kan jí ni àwọn tó ṣe pé wọ́n wà lójú oorun àwọn tó ṣe pé ọ̀rọ̀ òye àwọn tó ṣe pé wọ́n ti bò wọ́n lójú tí wọ́n ríra jama ihun tá a mẹ́nu kàn lé ní ọ̀rọ̀ ńlá ni tó a jẹ́ pé tá a bá fẹ́ ṣe tàbárùkù tá a fẹ́ tọrọ àlùbáríkà ọ̀dọ̀ ẹni tá a kì í tọrọ rẹ̀ ọ̀dọ̀ Ọlọ́run ni àwọn sọ̀hábà ànẹ́bì àwọn rí ànẹ́bì wọ́n bá ànẹ́bì gbé ọlọ́run ọba sì yọ̀ǹda fún wọn ànẹ́bì gangan gan yọ̀ǹda fún wọn wípé kí wọ́n fi gbogbo nǹkan tí ń bẹ lára tòun fi wá àlùbáríkà lẹ́yìn ànẹ́bì àtún lè ṣerú ẹ̀ fún ẹnìkan kan mọ́ tó àwọn àyè kan wá ń bẹ tó ṣe pé àyè àlùbáríkà ni wọ́n bá a ṣe wá ń lò pẹ̀lú àwọn àyè nì akọ̀ra wa lẹ́kọ̀ọ́ rẹ̀ nínú ààyè tó ní àlùbáríkà jùlọ láyé àwọn masalasi ni àwọn masalasi ààyè àlùbáríkà ni wọn anabi wa muhammad sallallahu alaihi wasallam anabi ni ahabbul biladi ilallahi ta'ala masajiduha wa abgadul biladi ilallah aswaquha ààyè tó dáa jù lọ́dọ̀ ọlọ́run lérílẹ̀ àyẹ̀wò ni àwọn mọ́sálásí ni àwọn mọ́sálásí ló dáa jù láyé láyé àyè tó wá burú jù lọ́dọ̀ ọlọ́run náà làwọn ọjà jama tá a bá wo mọ́sálásí tá a wo ọjà á rí pọ́ yàtọ̀ síra wọn mọ́sálásí láti gbé mọ́ ń ṣe ìbádà fọ́lọ̀ àwọn ọjà gbogbo àwọn aburú ayé yìí inú ọjà náà ní ọjà ni wọ́n ti ṣe jìbìtì ọjà ni wọ́n ti ṣẹ̀kẹ́ èbú ọjà ni wọ́n ti jalè ọjà náà ni wọ́n ti pẹ̀gàn à jama ilé ṣètánì pàápàá náà lọ́jà lọ́lọ́run lànàbí fi ní àyè tọ́lọ́run ọba kórìíra jù lérílẹ̀ náà ni àwọn ọjà tó gbogbo mọ́sálásí látòkèdélẹ̀ àyè àlùbáríkà ni wọ́n ṣùgbọ́n ọlọ́run wá dá àwọn mọ́sálásí mẹ́ta kan yàtọ̀ ọlọ́run yà wọ́n sọ́tọ̀ lóòótọ́ gbogbo mọ́sálásí láyé ní àlùbáríkà o ṣùgbọ́n àwọn mẹ́ta kan bẹ tó ṣe pé àlùbáríkà tí wọ́n tún wá borí gbogbo àlùbáríkà mọ́sálásí láyé nínú ọ̀rọ̀ tánàbí wa muhammad sallallahu alaihi wasallam fi yé wa anábi ni la tushaddu rihal masajid anábi ni èèyàn gbọ́dọ̀ kólé kónà kónà òun lọ mọ́sálásí kan láti lọ ṣe ìbádà kan lọ́tọ̀ọ́ níbẹ̀ àyàfi fáwọn mọ́sálásí mẹ́ta lẹ́yìn àwọn mọ́sálásí mẹ́tẹ̀ẹ̀ta ni èèyàn gbọ́dọ̀ wá dà níyàn pé mo fẹ́ lọ mọ́sálásí kan nítorí àlùbáríkà ti ń bẹ́ńbẹ̀ mọ́sálásí mẹ́tẹ̀ẹ̀ta tánàbí ni èèyàn lè kólé kónà kéèyàn torí rẹ̀ kọ́ lọ náà làwọn mọ́sálásí mẹ́tẹ̀ẹ̀ta tánàbí kà fún wa alákọ̀ọ́kọ́ anábì ni masjidi hadha mọ́sálásí mi yìí mọ́sálásí ànábì nígboro madina wal masjid al-haram àti haramu makka mọ́sálásí ńlá makka tí gbogbo musulmi ma ń lọ ní lẹ́yìn náà masjid al-aqsa àti mọ́sálásí aqsa ní palestine àwọn mọ́sálásí mẹ́tẹ̀ẹ̀ta ni náà lànábi ní èèyàn lè kólé kónà kọ́ lọ lérí pé mò kan pé àlùbáríkà lérí pé mo fẹ́ lọ ṣe ìbáàdà kan yàtọ̀ jama tó tá a bá wá ní mọ́sálásí ẹ àwọn àlùbáríkà mọ́sálásí kan inna tabaruka bil masajid la yakun bi tamassuhi bi turabiha tán bá ní ẹ àlùbáríkà àlùbáríkà mọ́sálásí kan kìí ṣe pé ká débẹ̀ kẹ́ lọ kóyè pẹ́ rẹ̀ mọ́ra tàbí kọ́ lọ dì mọ́ ara ògiri mọ́sálásí kan àìmọ́sọ àwọn kan débẹ̀ débi pé bí wọ́n bá dé mọ́kà wọ́n lọ bu yèpẹ̀ mọ́kà wálé wọ́n lọ ná àlùbáríkà ó ná àlùbáríkà lóòótọ́ ṣùgbọ́n yèpẹ̀ rẹ̀ kọ́ ni wọ́n ní kó o bù ṣe ìbáyàdà níbẹ̀ ni yèpẹ̀ ìpẹ́ ilẹ̀ mọ́kà tí wọ́n ń bù wálé ó ní ohun tí wọ́n fi ń ṣe wọ́n ní à mọ́kà lèrò ti mọ́ ń pọ̀ jù láyé bọ́ ọ fẹ́ wá ṣe àpérò sínú ṣọ́ọ̀bù rẹ kàbí sì di ọjà rẹ tó lọ wá ìpẹ́ mọ́kà wá ẹ̀rí dààmú jama liana tabaruka ibada wa yustaratu fihi almutaba'a jama àṣẹ ìtàbárùkù káwọ́ àlùbáríkà lára nǹkan kan ni ìbáàdà ni ìjọsìn ni bá a bá fẹ́ wá ṣe ìjọsìn nínú àwọn májẹ̀mú ìjọsìn náà ni mùtábà awa bá a bá fẹ́ ṣe ìjọsìn báwo náà lànàbí ṣe ṣe ìjọsìn ni bẹ́ẹ̀ náà ló ṣe o gbọ́dọ̀ fi kún bẹ́ẹ̀ ni o gbọ́dọ̀ mú kó fotokọ́pì ni ìbáàdà fotokọ́pì ni má mú nǹkan kan kó má sì fi nǹkan kún bẹ́ẹ̀ ni ìbádà jama jama tá a bá wá ń wá àlùbáríkà lára àwọn mọ́sálásí báwo la ṣe máa ń wá àlùbáríkà lára wọn alákọ̀ọ́kọ́ ẹ̀lẹ́ǹtìkáàfù fíhà lọ́ṣẹ̀ ìtìkáàfù nínú rẹ̀ básìkò ìtìkáàfù bá dé lọ́jókòó sínú mọ́sálásí kó fi ṣe ìtìkáàfù òun wà lùbáríkà mọ́sálásí nìyẹn wa intizaru salawat bọ́ ọba ń wà lùbáríkà mọ́sálásí lọ́jọ́kọ́ nínú mọ́sálásí kọ́ ọmọ retí irun kó ti wà ní mọ́sálásí látago méjìlá kọ́ ọmọ wá retí pé irun àyílá fẹ́ tó ẹ̀hẹ́n òun wà lùbáríkà mọ́sálásí nìyẹn àmọ́kọ́ ọmọ wá buyè pé mọ́sálásí kan torí pé àwọn èèyàn máa ń pọ̀ ń bẹ́ẹ̀ kó o fi lọ́ṣọ oògùn kó oògùn gbogbo àwọn nǹkan ni ọ̀ wà mọ́sálásí o ń ba mọ́sálásí o ń balẹ̀ ọlọ́run ọba jẹ́ ni jama wa salatu jama náà nínú àwọn nǹkan ta tó fi mọ́ wà lùbáríkà mọ́sálásí ìmá kí ìrun jama nínú mọ́sálásí òun wà lùbáríkà mọ́sálásí nìyẹn ṣùgbọ́n kọ́ ọmọ wa lọ dìmára mọ́sálásí kan kọ́ ọmọ kígbe ṣéwù kọ́ máa kígbe nǹkan kan gbogbo yìí ní ìdààmú lásán ni kò sóore ń bẹ̀ ọlá pé àbá lọ́dọ̀ ànẹ́bì àbá lọ́dọ̀ àwọn sàhábà ànẹ́bì àwọn tábì ìnà wọn ṣe àwọn àfáà tí wọ́n ní àgbọ́yé ẹ̀sìn àbárò rẹ̀ lọ́dọ̀ wọn jama tó bá ń wá albarka masalasi kan huduru masajis majalisu zikr huduru majalisu zikr àwọn àsìkò àwọn ìjókòó àzíkiri tí wọ́n ń ṣe nínú mọ́sálásí ni máa lọ jókòó rẹ̀ pẹ̀lú wọn àzíkiri wo ni ìjókòó kíkọ́ àlùkùránì nínú mọ́sálásí máa lọ jókòó kí wọn náà máa kọ́ ìjókòó pé wọ́n gbé tírà kan sọ̀híhù Buhari ni wọ́n ń ké wọ́n ń kọ́ nínú mọ́sálásí wọ́n náà máa lọ jókòó kọ́ ọmọ kẹ́kọ̀ọ́ àwọn màjálísù zikiri nìyẹn

ọbẹ Ọlọ́run ọba sáyé ni Ọlọ́run ọba sì gbọ́ Ọlọ́run ọba fún àlùbáríkà sí jama nínú àwọn ààyè tó ní àlùbáríkà láyé Baitul Atiq alkaaba ilé ni ilé àlùbáríkà ni jama nínú àwọn ààyè tó ní àlùbáríkà láyé madinatu munawara madina anabiwa muhammad sallallahu alaihi wasallam ìlú anabiwa muhammad sallallahu alaihi wasallam ìlú àlùbáríkà ni jama nínú àwọn ààyè tó ní àlùbáríkà kódà tánẹ́bí júwe fún wa pé ó ní àlùbáríkà ìlú sáàmù ilẹ̀ sáàmù ilẹ̀ ní ní àlùbáríkà ànábì wa muhammad sallallahu alaihi wasallam nígbà tí ń sọ̀rọ̀ sáàmù a ànábì ní inna malaikata rahman basitatu ajnihatiha alaiha ànábì ní àwọn màláíkà ọlọ́run àwọn màláíkà wọ́n wọ́n tẹ pẹpẹ ìyẹ́ wọn ìyẹ́ àánú wọn ni wọ́n máa ń tẹ pẹpẹ rẹ̀ lérí sáàmù ọlá pé ìlú sáàmù ni ìlú àlùbáríkà ni jama bí yẹn bá wá gbé ìlú maka kàbọ̀ gbélu madina ni kàbílu sáàmù náà lọ́lọ́ gbé lẹ́ni tí fi ń wá àlùbáríkà àwọn ìlú ni tó kò burú kò bá nǹkan kan jẹ́ ọ̀dà bẹ́ẹ̀ ṣùgbọ́n tọ́ ọ bá gbà wọn ìlú yìí lérí pé òun wà lùbáríkà wọn lọ bu ọwá ń bu yèpẹ̀ ni ó ń bu sínú ó ń bu kiri kàbí òkúta lóòní ó ń kó kiri kàbá àwọn igi ibẹ̀ ó ń kó kiri gẹ́gẹ́ bí àwọn alálàájú ṣe máa ń ṣe bí wọ́n bá lọ mọ́kà nígbà tí wọ́n bá dé wọ́n bá kan wọ́n bu yèpẹ̀ bẹ̀ wọ́n mú òkúta bẹ̀ wọ́n bu wọ́n gbé wálé kí nǹkan kan tó dé wọ́n gbé jáde òkúta mọ́kà ni ilẹ̀ mọ́kà ni mo ti ni mo ti bù ẹgbẹ́ sínú omi ọ̀tara rẹ jẹ́ ní o ọ̀tara rẹ jẹ́ jẹ́mọ́ gbogbo àwọn nǹkan yìí kò sálùbáríkà kan tó ọ̀fẹ́ rí lára wọn ọlá apá nẹ́bí ọ̀kọ́ wa bẹ́ẹ̀ ṣẹ̀ní ìsìlámíyà ọ̀lànà bẹ́ẹ̀ lẹ̀ fún wa hmm. alukùránì bó ṣe jẹ́wé alùbáríkà tó máa ké ló fi rálùbáríkà bẹ́ẹ̀ Ma ronú wò sí ló fi ra lùbáríkà bẹ̀ máa fi ṣe ìbáadà ló fi ra lùbáríkà bẹ̀ báwọn mọ́sálásí ṣe jẹ́ àyè àlùbáríkà tó ma lọ ṣe ìtìkáàfù níbẹ̀ ma lọ kírun níbẹ̀ ma lọ retí irun kan sí kan máa lọ kọ́ ẹ̀kọ́ ẹ̀sìn níbẹ̀ náà ló fi ra lùbáríkà bẹ̀ ṣùgbọ́n kọ́ ọmọ wa buyè pé mọ́sálásí kan kiri kàbí kọ́ ọmọ dì mára mọ́sálásí kan kò sálùbáríkà kan lára rẹ̀ gbogbo ṣéwù ṣéwù ṣéwù ṣéwù ṣéwù tá ń dì mọ́kiri nì tá ń lọ tọrọ àlùbáríkà lọ́dọ̀ wọn ni à ń tara wa jẹ́ ní àlùbáríkà ò sí lọ́dọ̀ ẹnìkan tí máa ń fún yàn kan ọlọ́run ọba nìkan lọ́ba tí máa ń fún ni lálùbáríkà nínú àwọn àyè tó ní àlùbáríkà láyé àyè àràfá àyè àlùbáríkà ni Muzdalifa àyè àlùbáríkà ni Mina àyè àlùbáríkà ni àwọn àyè nì wọ́n jẹ́ àyè àlùbáríkà لكثرة الخير الذي ينزل على الناس فيها في موسم العبادة ọlá oore oore oore ńláńláńláńlá tí máa ń sọ̀kalẹ̀ sáwọn ààyè nì lásìkò tí wọ́n lásìkò ìbáadà jama bọ́ọ̀bá wá bọ́ọ̀bá wá lọ àwọn ààyè nì láwọn àsìkò tí kìí ṣe àsìkò ìbáadà tọ́ọ̀bá ní òun ń wá àlùbáríkà orúkọ tá a pè ẹ́ náà ni pé oníbídàn nìyẹn ìwọ tó lọ àràfá tí kìí ṣe àsìkò àràfá tọ́wánú ń lọ wá àlùbáríkà ayé nì mọ́dára rẹ láàmú o àsìkò àràfá àsìkò tí wọ́n ń ṣe ìbáàdà àrọ́fà nì àsìkò nì náà láyé nì jẹ́ àsìkò àlùbáríkà bọ́ ọ bá lọ lásìkò míì tó lóun lọ wá àlùbáríkà ayé nì oníbídà nìyẹn aládàálẹ̀ lásán náà nìyẹn tó ẹni tó bá lọ dúró lókè àràfá yẹrìjú bárakátà fi gẹ́rì yaomi arafa fákọ̀dì bùtádà ìwọ́tọ̀ wá lọ dúró arafa tí kìí ṣe àsìkò arafa torí arafa ní ọjọ́ rẹ̀ ó násìkò rẹ̀ bí kìí bá ṣàsìkò náà tọ́ bá lọ dúró láyé nì tó lóhun wá àlùbáríkà ayé nì òpùrọ́ tara rẹ̀ jẹ́ o oníbídà ni kọ́lọ̀wọ̀n ọba kó gbàdúrà ẹni kọ̀ọ̀kan wa kọ́lọ̀wọ̀n ọba kó má ṣe wá ní oníbídà àlùbáríkà tí wá ń àlùbáríkà ọlọ́run ọba ló ní ìhun tó yẹ ká mọ̀ nìyẹn ọlọ́run ọba ló ní ọlọ́run ọba ní máa ń fún yàn ọlọ́run sì fún àwọn kan ní àlùbáríkà pàtàkì ẹni tọ́lọ́run ọba fún àlùbáríkà òun náà lànàbí wa Muhammad àti sọ bá ànàbí ṣe ṣe gbé pẹ̀lú àwọn sàhábà báwọn sàhábà bí wọ́n ṣe ní àgbọ́yé àlùbáríkà lára ànàbí àti ṣàlàyé gbogbo rẹ̀ fúnra wa a sì sọ fúnra wa àwọn àyè kọ̀ọ̀kan tó tún ní àlùbáríkà bá a ṣe lo àlùbáríkà àwọn àyè ní àwọn àyè ní a ṣàlàyé rẹ̀ fún wa ọlọ́run dákun ṣàánú wa o ọlọ́run mọ́yẹyẹ wa o TV yorùbá ilal amam dáìmà assalamu alaikum wa rahmatullahi wa barakatuhu. Allahu akbar Allah.